الرسول أما بعد فإن أزق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور مخدثاتها وكل مخدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته ọ̀pẹ́ni fún olúwa ọba wa jalla wa ala àtọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún òjíṣẹ́ ọlọ́run anábíwa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ọlọ́run ọba nínú àánú ẹ̀ ó ní kí a jẹ́ kan nínú àwọn ẹrú ẹ̀ tí ó jí padà sórílẹ̀ ayé lóòrọ̀ yìí lẹ́yìngbà tí a ti wọlé lọ sùn ní alẹ́ àná

ìjọba sí mọ̀ wípé tíra tí a máa fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ fúnra wa ní òwúrọ̀ ọ̀tún ní oná ni tíra alwajizu fi fiqhi sunna wal kitab al aziz àfá tó ṣe tagbátẹrù kíkójọ tíra náà ni àfá abdulazim ibn badawi báàbù tí a ń kà lọ́wọ́ nínú tíra náà oná ni kitabu sọ́lá báàbù tí ń kọ́ wa nípa àwọn ẹ̀kọ́ tó so mọ́ bá a ṣe kírun gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń sàlàyé fún wa ní gbogbo ìgbà pípa pé ìrun iná ló ṣe pàtàkì jùlọ nígbésí ayé musulmi lẹ́yìn ìgbà tí ẹ̀ bá ti nígbàgbọ́ sí kálímọ́tù shahada èyí tó kàn náà ni ìrun èyí tí yẹn bá fi kalẹ̀ láìkí kò sí èméjì ńbẹ̀ ọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ ó léwu lọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala kódà kó pé ló ń

ibi táwọn ń kà lọ́wọ́ lábẹ́ kìtàbù sọ́lá òun náà ni hukumu tarikuha ìdájọ́ tí ń bẹ fún ẹni tó bá fi rún kalẹ̀ tí ò kí a ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lábẹ́ tọ́píkì ibi tí a ti dúró gbẹ̀yìn ni ibi tí afá ti ń sàlàyé pé ẹni tó bá fi rún kalẹ̀ láì kí ó náwọn afá níyà pẹnu lé lórí àwọn kan ní ya kèfèrí tó ti kó nínú islam ó máa máa fi rún ikalẹ̀ ní o bóyá àbúkà fi kalẹ̀ láìkàkún àmúgbà ipé ọ̀rọ̀ àyàn ni abẹ́ni tó ti ẹgbà ipé kìí sọ̀rọ̀ àyàn kò kí ó sì gbà pé sọ̀rọ̀ àyàn ni àwọn sọ ipé làwọn méjèèjì níwọ̀n gbà tán bá ti fi rún kalẹ̀ tí wọn kí àwọn kejì ní àà tó bá fi rún tí ò kí ni ọ̀rọ̀ rẹ̀ ń bẹ lábẹ́ màṣí àtọ́lọ́n tó bá wọ́lọ́n àforíjì tó bá sì wọ́lọ́n àfìyàjẹ́ àfáàdẹ́ lọ lórí wípé víu tẹ́lẹ̀ kejì yẹn lòun faramọ́ títí ohun pẹ̀lú àwọn ẹ̀rí tí ó mú wa àwọn méjèèjì náà sọ wípé gbogbo ẹni tí ò bá ti kírun káfìrí ni àtàwọn sọ wípé àà tí ò bá ṣe ìǹkáàrí rẹ̀ kùkàn kí ni ni ó mú tí ò fi kí àwọn kan ní òye àmúnojì àwọn ọlọ́run ibi tá ti wá bẹ̀rẹ̀ lóòrọ̀ ni hadith àbí last paragraph ní page 80 afáni wa an abi hurairata radiyallahu anhu qala sami'tu rasulallahi sallallahu alaihi wasallam yaqul inna awwala ma yuhasabu bihi la abdul muslim yawm al-qiyamah as-salatu al-maktuba fa in atammaha wa illa qila unzuru hal min tatawwu فإن كان له تطوع أكملت الفريضة من تطوعه ثم يفعل بسائر الأعمال المفروضة مثل ذلك وقال سيدنا أبو هريرة رضي الله عنه oni mo gbọ́ tí òjíṣẹ́ ọlọ́run sallallahu aléhi wa alihi wa sallam ma ń sọ báyìí pé dájúdájú nǹkan àkọ́kọ́ tí wọ́n kọ sírò fún ẹrú ń jẹ́ ọgbẹ́ ìdí alìkìyàmà ẹrú tó jẹ́ mùsùlùmí nǹkan àkọ́kọ́ tó kọ́ sí sírò rẹ̀ fẹ́rú tó jẹ́ mùsùlùmí jọ gbéǹdé alìkìyàmà òun náà ni asọ́látùl maktuba àwọn ìrun ọ̀ranyàn dáàmà irú tí ó bá ti jẹ́ mùsùlùmí tí ó bá ti ṣe mùsùlùmí kò ní sírò kankan tó ń fún ọ̀rọ̀ titi wọn náà ni pé inú náà ni àwọn òní kòkó ní sírò kankan àwọn tó ní sírò jùlọ náà ni mùsùlùmí sọni tí ó bá ti jẹ́ mùsùlùmí tó tọ́lọ̀ ń bá bóyá ó lè lá ẹ̀tọ́ kẹtẹ́nì gbà lọ́dọ̀ rẹ̀ sọ́dọ̀ nìkan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n bá ti ṣe léyìí tán inú náà nílọ àmọ́ mùsùlùmí òun láṣẹ̀ṣẹ̀ máa gbéṣẹ́ rẹ̀ sórí òṣùwọ̀n ó sókìrún déédéé tó gbáwẹ̀ tó yọ zàká tó ṣe dáadáa sẹ́bí tí o máa dàyàn láàmú tí o máa jalè tí o máa ṣegbá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nǹkan ìjọsìn ta fẹ́ kọ́ mi ènìyàn ó ṣe láàrin ọmọ ènìyàn sọ́lọ̀ nìyẹn pé nínú nǹkan tọ́lọ̀ ń torí ẹ̀dọ́ mi òun náà ní jọsìn so ìjọsìn àkọ́kọ́ tá àkọ́kọ́ ṣe sírò òun náà ní irun ṣùgbọ́n láàrin ọmọ ènìyàn sọ́mọ ènìyàn eléyìí láàrin ẹni sọ́lọ̀ ọba ni irun yìí láàrin ọmọ ènìyàn sọ́mọ ènìyàn ìdájọ́ tá àkọ́kọ́ náà ní ti dìímà nípa ẹ̀jẹ̀ bí a ń so afa um, anabi wa ni sallallahu aleyhi wa alihi wa sallam tabari pé o meniyan ó wá pé ìrun ifa in atamaha tí ìrun ba ti pe ó ti yege ni e wa illa ṣùgbọ́n tí ìrun yìí ò bá pé bóyá gbà mí ó kíkan kò kíkan àbótí ẹ̀kí o ò kí dáadáa wa wá sọ fún kí ìlà wọ́n sọ wípé onzuru halilahu min tatọ́wọ̀ ẹwà wòye sí ẹrú mi tó tó jẹ náfílà fa ìǹkánà láhù tẹ̀tẹ̀wò tó bá ní àwọn náfílà tó tún kí lẹ́yìn àwọn ìrun ọ̀ràn àyàn tí wọ́n yẹ̀wò tí ó pé yìí ó kìmí láti fàrí ìdọ́tún bí tẹ̀tẹ̀wò ẹ̀hì wọ́n wá complete wọ́n pé ìrun ọ̀ràn àyàn yẹn láti bí àwọn náfílà tó yàn eléyìí ló fi ṣe pàtàkì kí yọ mọ́ sọ wípé àwọn irun ọ̀ràn yàn sáǹkì yẹn só pé ẹlòmí ń bẹ látìgbà tó ti bàlágà kò tètè bẹ̀rẹ̀ sí ní máa kírun àbí ní tó ń kígbà tó bàlágà tẹ́yẹ̀nà bóyá kò kí dáadáa bó fi mílẹ̀ láìkí àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ in tí wọ́n fi pé irun ọ̀ràn yẹn yẹn òun náà ní náfìlà ẹni wa ta'ala anábí wá ní summa yus'alu bi sa'iril a'mali al-mafruḍati mithlu dhalik lẹ́yìn náà wọ́n tún wá wò nípa àwọn iṣẹ́ tó jẹ́ ọ̀ranyàn àwọn iṣẹ́ ọ̀ranyàn yókù náà wọ́n wá ṣe bọ́ sí ṣe fóònù rẹ̀ wọ́n sì wá náà gbogbo àwọn iṣẹ́ yòókù tó jẹ́ ọ̀ranyàn téèyàn bá ṣe tí ò pé wọ́n wá wo àwọn èyí tó jẹ́ tọ̀tọ̀wò tó jẹ́ náfìlà lábẹ́ wallahu alam lápèjúwe tẹ́yìn bá ṣiṣẹ́ hajj bóyá ṣe hajj yẹn ò pé àbádínkù wa mẹ́ wọ́n lè wò nípa umura tó jẹ́ súnà kan fi kọ̀m̀plìtì hajj yẹn àtàwọn iṣẹ́ míì náà ẹgbàwá tó tẹ̀lé wà án Hudhayfah ibn al-Yaman qala qala rasulullahi sallallahu alaihi wasallam wọ́n gbà látọ̀dọ̀ Hudhayfah ọmọ al ó ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ yadrusu al-islamu kama yadrusu wash'u thawbi ó ní islam yóò jẹ́ nǹkan tí ẹ pé yóò máa yóò máa parẹ́ yẹn pé islam ó máa parẹ́ lórílẹ̀ ayé gẹ́gẹ́ bí ìlà aṣọ sí máa parẹ́ yàní ìtumọ̀ rẹ̀ náà ni ke ay yazhabu yani islam ó máa kó ńlẹ̀ gẹ́gẹ́ bí ìlà tó bá wà ní ara aṣọ bí ṣe máa bí ṣe máa parẹ́ ha la yu dora masiya mụ wala salatu wala anusuko wala asodoka ibi ipe yi waa di a suku kan a ŋụ ya nwụrụ a ni ma kila nkpere a wụrụ gịnị ŋụ ni ma nkwantindi a wụrụ si a cee ma gbaa a baa i wala sola deng ŋụ ni ma si ya ce ma kinu ŋụ ni ma nsidjeru wala anus a bi sị hajj a bi gba nwụrụ ntulọnyi abe dị wala asodoko. bẹ́ẹ̀rùn ò ní ma ipé síyàn ti ẹmà yọ sáraka wàlá yusra ala kitabillahi azza wa jalla fi layla bẹ́ẹ̀ tíra tọ́lọ́n subhanahu wa ta'ala al-Qur'an al-Karim yóò wá di nǹkan tí ó parẹ́ wàlá yusra ala kitabillahi wọn ò ní ma kùránì ma tó ha sórí òní àníra àwọn tó ha kùránì sórí ma nínú báyà ni yóò parẹ́ lórújọ́ kan falayabukọ fil ardu minihu aya kò wá ní sẹ́kù aya kan lórí ayé ma nínú kùránì al aya kan ní sẹ́kù ma àníra aya kankan lọ́dọ̀ ẹni kankan ma watabukọ wá a àtàwọn arúgbó ìtumọ̀ sọ náà ni pé adrakna àbá àná aláhádìhìl kalima a bá àwọn bàbá wa lórí gbólóhùn yìí gbólóhùn wo ni la ilaha illallah abátán bàbá wa máa ń wí gbólóhùn yìí nìkan ni ó kù lẹ́nu wọn kò ní sírun máa wò nímà sáàtí ẹ máa kírun sáàtí ẹ máa gbáwẹ̀ sáà máa ṣiṣẹ́ hajj sáà máa ṣe wọ́n ní táwọn bá lẹ́nu àwọn bàbá àwọn nìyẹn torí pé islam ti parẹ́ ó ti kásẹ̀ kó lẹ̀ àti gbogbo ìtòsọ́mọ̀ tó fọ́kọ́ọ̀lá wọ́n ní fanáhùn na kúlù ha lórí pa bá àwọn bàbá wa tí wọ́n wí wí wọn ní wọ́n ọ̀rọ̀ yìí lọ́dọ̀ Sayyidina Huzaifa ibn Yaman amin sorry sílà yìí ìgbà tí Sayyidina Huzaifa ń sọ̀rọ̀ yìí òun wá ń béèrè lọ́dọ̀ Sayyidina Huzaifa sílà tún ó kọ ẹ̀yàn kan ni ó kọ ẹni tó béèrè ó béèrè ìbéèrè ni lọ́dọ̀ Sayyidina Huzaifa tó sọ àdíìsì sílà yìí wá ń béèrè báyìí ma tugni anikum la a gbólóhùn la ilaha illallah yìí kò ní rọ̀ wọ́n lọ́rọ̀ nígbà tó pé wọn ò nǹkan tí ń jẹ́ irun bẹ́ẹ̀ wọn ò mọ̀ nípa ààwẹ̀ wọn ò mọ̀ṣẹ́ hajj nus àbí sàdákà kódà wọn ò mọ̀ nípa rẹ̀ ó wí yìí fa àrọ́dà ánìhù Huzaifa a salata àwọn wọ̀nyí la ilaha illallah wọn kò lè ṣe wọ́n láǹfààní àbí sí yóò wá ṣe wọ́n láǹfààní sí la ilaha illallah ṣe wọ́n láǹfààní tí wọ́n mọ́ ń pa àrùn tí wọ́n mọ́ ń pa àwẹ̀ wọ́n mọ́ ń pa sahaj wọ́n mọ́ ń pa sàdákà ó ṣe báyìí lẹ́ẹ̀mẹ́ta kullu zalika yu'ridu anhu Hudhayfa gbogbo bí sọ̀rọ̀ Hudhayfa sàn kájú yaman wà dojúkọ ó wá sọ ya Silla ó ní mo pèrè sílà tunjihum minan nari salasa ó ní kálímà yìí yóò láwọn kò níbi iná kálímà yìí la ilaha illallah yóò láwọn kò níbi iná sẹ́dìnà fòbẹ́ fàwí báyìí ní ẹ̀mẹ́ta kí ló fà ọlá wípé ní àwọn ẹni wọn ò bá ju kálímà yìí lọ ìtí wọn bá lórílẹ̀ ayé nìyẹn ń pa kùránì kò símà kankan kò sáwọn àfáà tí ó ṣe wáàzí fún wọn ọ̀wọ́ nǹkan tán bá lórílẹ̀ ayé yìí òun náà ni wọ́n wá dìmú nípa Islam látara bẹ́ẹ̀ yóò wá ṣe wọ́n láǹfààní kálímà yóò ṣe wọ́n láǹfààní yóò sì làwọn kò nínú iná ẹ̀rí wípé òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam nínú àwọn àhádìsì tó pọ̀ jẹ́ kó yọ ayé pé la la ilaha bó bá ti ẹ̀wọ́ náà yóò padà kó òun náà níjọ́ gbé ìdí àlìkẹ́ àmọ́ àwọn eléyìí ń gò tí ẹ̀ níwọ́ náà torí pé ìtàwọn bá láyé nìyẹn yóò máa túmọ̀ sí pé bí ìgbà tí Islam kọ́kọ́ bẹ̀rẹ̀ tó ṣe pé kò sí irun kò sáwẹ̀ kò sí zaka ní wọ́n wí náà ni pé láìláha ti ìyẹn náà ó tún sọpọ́tì eléyìí náà àdíjì kan wà nípa pé ìmà ni wọ́n kò tó òun ní káìmà kólẹ̀ pé àkáìmà kólẹ̀ wọ́n ma káìmà kólẹ̀ nípa pé a ma mú àwọn àfà dáadáa lọ níbi báyìí kéèkì ẹsẹ̀ mọ̀ nìkan àti kùránì àti ìrun àti gbogbo ẹ̀ so tí ó bá ti fún àfà dáadáa tí ó kọ wọn tí ó kọ wọn ní tí ó kọ yẹn ti ń kó so náà fi náà ni Wa alaikum salam. Is it what will happen? Yes. On before. Okay, before Qiyamah, before yeah, before the day of judgment. yeah, it's part of uh Akwere uh, al-Qiyamah. It's part it's part of the science of uh, Qiyamah. Wallahu a'lam. Ah, uh, ẹgbàá wa tó tẹ̀lé ìmáàmù ní alamantajibu orí ta ni ìrùn ìwájú ọ̀ràn yẹn lé lórí ta ló di ọ̀ràn yẹn lé lórí kó máa kírun tí gbogbo èèyàn náà ló yẹ kó kírun àfáàní tajibu ala kulli muslim baaligin aqilin ìrùn yìí ó jẹ́ ọ̀ràn yẹn lórí gbogbo mùsùlùmí tó ti bàlágà tó sì ní làákàyè yẹn ni pé mùsùlùmí tó bá ti dépò bàlágà àti mọ̀nkàtí ẹ̀mọ̀ tí bàlágà tó bá ti bàlágà ọmọ kékeré ni o àgbàlagbà ni o tó ti bàlágà ọ̀ràn àyàn ní kókírùn an ali radiyallahu anhu an nabiyyi sallallahu alaihi wasallam qala rufi'a al-qalamu an salata wọ́n gba lásọ̀rọ̀ sayyidina ali ó ní anábì sallallahu alaihi wa alihi wasallam sọ nọ́rọ̀ rẹ̀ kan báyìí pé rufi'a al-qalamu an salata wọ́n ti gbé gègé kúrò fèèyàn mẹ́ta kan yẹni pé qalamu tá a máa fi kọ ìwà ẹ̀ṣẹ̀ àbí tá fi kọ nǹkan kalẹ̀ fún ni wọ́n ti gbé kúrò fáwọn èèyàn mẹ́ta kan ani naim hata yastaykib ẹni tí ń sùn títí tí fi jí wọn ò ní kọ nǹkan kalẹ̀ fún wọ́n ti gbé kúrò fún wa ani sabiyi hatta yahtalim àti kúrò fún ọmọ kékeré títí fi bàlágà ibi tá a fẹ́ lọ ní ti bàlágà tí ò bá kírun kọ ẹ̀fẹ́ fún wà á nílẹ̀ majnun hatta ya'qil bákan náà wọ́n ti gbégègé kúrò fún ẹni tí àrùn àìsàn ọpọlọ ń ṣe ẹnikẹ́ni tó jẹ́ wèrè títí tí ó fi di pé yóò dẹni tó nílà àkáì àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí tí wọ́n bá kírun wọn ní kọ ẹsẹ̀ kalẹ̀ fún wọn wa yajibu ala waliyi sabi an ya'murahu biha ṣùgbọ́n bá ṣe níwọ̀n ní kọ ẹsẹ̀ fún ọmọ kékeré yìí ó jí ọ̀ranyàn fún wàlíyì ọmọdé bàbá rẹ̀ àwọn tí wọ́n jẹ́ alámójútó rẹ̀ kan máa pálásẹ̀ láti máa kírun yìí wà ń ká náà ti gẹ́ra wà àjẹ́bà ti àlè bó ti ọ̀já sí pé kìí sọ̀rọ̀ àyàn lé lórí kìí sọ̀rọ̀ àyàn ní kọmọ kékeré ó kírun ṣùgbọ́n ọ̀ràn àyàn ní fún wàlíyì rẹ̀ kó máa pálásẹ̀ kó máa encourage láti kírun liyata awọ́dàlù muhafazata alayha ni pé kó lè bá malára ha kó lè bá malára irun kíkì kó lè bá jẹ́ tí ó malára kí ló fàtà fà fi sọ̀rọ̀ yìí an amri ibn shu'aybi an abi an jaddihi qala qala rasulullahi sallallahu alaihi wasallam murru auladakum bis salati wa hum abna'u sab'i sinin wadribuhum alaiha wa hum abna'u ish ish wa hum abna'u ashri sinin wa farriqu bainahum fil madaji to so,

wàdìrìbóhùn aláìhá wáhùn àbùná ò aṣọ́rọ̀ sí ní ẹ wá máa nà wọ́n tí wọ́n bá kírun yìí ẹ máa nà wọ́n nígbàtán bá di ọmọ ọdún mẹ́wàá so ó túmọ̀ sí wípé ọmọ tí ò bá tí ì pé ọmọ ọdún méje kò pọn dandan ká máa pa láti láti kírun tó bá ń kí tàbí ìwà níma tí ò bá sì kí àásìkalẹ̀ náà ni ọ̀dọ́ wa lè máa encourage ẹ̀díẹ̀dí àmọ́gbà tí à ń tẹ̀lé súnà láti pa wọ́n láti láti kírun oní ẹnìgbà tán bá dọmọ ọdún méje lẹ́yìn náà tọmọ bá wà lọmọ ọdún méje mẹ́jọ mẹ́sàn tí ò bá kírun aka sọ fún náà ni àníná táà nàmbà yẹn àtẹ̀ládìsà anábìwà Muhammad na ọmọ tí ò bá kírun onígbà tó bá dọmọ ọdún mẹ́wàá ọmọ tó bá ti dọmọ ọdún mẹ́wàá tí ò bá kírun gẹ́gẹ́ bá náà bí ti sàlàyé a máa nà na ọmọ ọdún méje ọmọ ọdún mẹ́fà ọmọ ọdún mẹ́jọ nǹkan kan tí ò bá kírun èèyàn ò ṣe gbogbo ìgbà ó yẹ ká máa tẹ̀lé nẹ́sìtà nábì ní sallallahu alaihi wasallam èyí ò ná fún nǹkan mi tó bá wùwà tí ò dáa a lè bá wí àmá fún irun ìgbà tó bá dọmọ ọdún mẹ́wàá tó tó yẹ kéèyàn máa nà wọ́n a lè máa bá sọ̀rọ̀ àmá lọ kírun báyìí báyìí ká máa sọ àwọn àǹfààní tó wà ń bẹ̀ fún kó tó dọmọ ọdún mẹ́wàá yẹn lẹ́yìn náà wà farriqu bainahum fil mabadi lẹ́yìn náà ẹ wá ṣe ohun bainahum wà farriqu

àwọn afáwà sàlàyé lábẹ́ ọ̀rọ̀ yìí nípa wípé ọmọ kékeré tí wọ́n gbé gègé kúrò fún ní bíbà yìí nǹkan tó jẹ́ wẹ́ẹ̀sẹ̀ níwò ní kọkalẹ̀ fún ìwà ẹ̀sẹ̀ tó bá hù níwò ní kọkalẹ̀ fún àmọ́ tó bá ṣiṣẹ́ dáadáa yóò ní lára iṣẹ́ yẹn sọ̀rọ̀ yẹn lé lórí yóò àtàwọn àfáà mìíràn wọ́n sàlàyé púpọ̀ lórí ọ̀rọ̀ yìí ó sì rò pé kádùmẹ̀ ní òórọ̀ ìṣàlá báàbù mìíràn tàbí ọ̀rọ̀ mìíràn fáà tó fẹ́ máa sàlàyé fún wa lọ aqulu qawli hadha wa